الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نبينا وحبيبنا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى جميع الأنبياء والمرسلين وتابعين له بإحسان إلى يوم الدين وبعد فقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمري قد جعل الله لكل شيء قدرا ومن يتكلى يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتكلى يكفر عن سيئاته ويعظم له أجرا ثم أما بعد فيا أيها الناس فاعلموا أن التوكل على الله مقام جليل عظيم الأثر وهو من أعظم واجبات الإيمان وأفضل الآمال والعبادات المقربة إلى الرحمن وآلى مقامات التوحيد الله سبحانه فإن الأمور كلها لا تأثر إلا بتوكل على الله تعالى والاستعانة به فهو كما قال لعلامة ابن عثيمين رحمه الله رحمة واسعة أنها توكل أنه التوكل هو فعل الاعتماد على الله عز وجل في جلب المنام ودفع المضار ما في الأسباب التي أمر الله بها فقال الشيخ محمد الصالح المنجد حقيقة التوكل هي اعتماد القلب الله مع الأخذ بالأسباب مع تيقن الكامل بأن الله هو الرازق الخالق المهي المميت لا إله غيره ولا رب سواه قال تعالى ولو أنهم ردوا ما آتاهم الله ورسوله وقال حسبنا الله سيعطينا الله من فضله ورسوله إنا إلى إنا إلى الله راغبون عباد الله فاعلموا أنه إذا جاءت الأمور على غير ما تتمنى فكن شاكرا لله تعالى ولا تخشى شيئا وإذا فوت أمرك إلى الله وكنت منيب إليه متكل عليه فإن ذلك ينصرك سبحانه وتعالى ويؤيدك قال تعالى ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمري قد جعل الله لكل شيء قدرا فيا إخوة الإيمان اعلموا أن الأخذ بالأسباب إنما هو سير على سنن الكونية وأن النافع وأن النافع والضار هو الله وحده فقط ọpẹ́ fún ọlọ́run fi orúkọ ọlọ́run ọba náà wá sọ kúrò lọ́dọ̀ ṣe ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tí ìbánisọ̀rọ̀ wa tòní náà sí ìfára rẹ̀ tí ó tún máa wáyé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó ṣe pé gbogbo wa náà pátá lájọ ń lu ìkẹ́ ọlọ́run ọba yìí ẹni tó ṣe tiẹ̀ nìkan òní òkè ẹni tí ó ṣe tiẹ̀ yóò fi ìyà jẹ ìjọgbìn àlùkìyàmù dájúdájú ìmá yin ọlọ́run ìmá dúpẹ́ ìmá sẹ́yìn ìmá gbẹ̀yìn pa ọlọ́run ọba yìí lọ́mọ lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ gbogbo wa torí ìdí eléyìí làwa fi ń yìn làá fi ń dúpẹ́ fún un. bákan náà a sì ń wá ní olùrànlọ́wọ́ à ń wá ní aláforíjì à ń wá ní olùmọ̀ọ́sàmánà wa lórí gbogbo ìdáwọ́lé wa òun làwa nígbàgbọ́ sí òun náà là sì ń gbára lé kódà à ń wá ní olùsọ́ níbi gbogbo ti ń jẹ́ aburú ẹ̀mí àti èyí tí ọ̀dà nínú sí ọwọ́ àwa torí pé ẹnitọ́ lọ́wọ́ báyìí bá bọ́ nàmà náà ni ó mẹ́nà o ẹnitọ́ báyìí sọ ọ̀nà kò sẹ́ńtọ́ lè mọ̀nà láéláé. àwa jẹ́ ìdíkọ́ lọ́wọ́ báyìí ọ̀kan tuntun ni a sì mà bẹ́ẹ̀ a sì gbà bẹ́ẹ̀ nínú ẹ̀mí wa. wọ́n tí wọn náà bá fẹ́ wá gbà bẹ́ẹ̀ tí wọn náà sì mà bẹ́ẹ̀ eléyìí ó máa jẹyọ nínú ọ̀rọ̀ ẹ eléyìí ó máa sẹ́yìn ni ẹni tó mọ ọlọ́run lọ́kàn rẹ wọ́tọ̀ ọlọ́kàn oṣù ọlọ́run tó sì jẹ́sí pé mẹ́tí ń rí ọ ní mọ́sálásí wọ́n tún rí ọ náà wọ́n tún rí ọ níbi tó tún wá agbára kágbára lọ eléyìí sí oṣù ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà ni pé ibi tó tún lọ náà ọlọ́run wà bẹ́ẹ̀ ọgbà oṣù o ẹni tó wá gbà oṣù ọba àkàlọ́sọ yìí náà ni ó máa juwọ́jú sẹ́lẹ̀ fún ní gbogbo ìgbà eléyìí ni ìtumọ̀ ìjẹ́rìí pé ọlọ́run ọba yẹ ọ̀kàlọ́sọ ni bákan náà àwọn tó gba ipá níbi wa Muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ sì ni olólùfẹ́ wa ni ìkẹ́ ìgẹ̀ ọlọ́run ìbùkún ọlọ́run kó máa bá ànábì náà àtàwọn aráalé àtàwọn sọ́ọ́bà rẹ̀ kí ìbùkún ìkẹ́ yìí kọ́mọ̀ máa lórí títà nẹ́bì nìkan àtàwọn tó wá bá ẹ kó tún máa bá àwọn ìyàwó ẹ kó sì máa bá gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ láwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé ìlànà tànẹ́bì yìí. kí ìkànnà kọ́ wọn apá lórí gbogbo wọn kó máa bá gbogbo àwọn ànẹ́bì ọlọ́run ṣáájú àtàwọn òjíṣẹ́ náà lápapọ̀ ó fi káàdì gbogbo ẹni ọlọ́run fún wa ní làbárè ẹ̀rí lẹ́yìn tọ́lọ̀ ń gbé wá nígbé wá pé ẹni tó bá ṣe ìka ìfẹ́ wà fún ní ṣáàtù ni ọlọ́run ní gbogbo ẹni tí bá ti ń páyà ọlọ́run tí bá ti ń bẹ̀rù òun ọlọ́run yóò máa lọ́nà àbáyọ nù gbèsè ayé ẹ wọ ọlọ́run tó bá ti ẹ̀jẹ̀ ti ń pè wọ́n ní àfẹ́kọ̀ọ́ máa lábàáyọ nù gbèsè ayé rẹ̀ máa ń páyà ọlọ́run. páyà ọlọ́run nínú ibi iṣẹ́ tó wà máa páyà ọlọ́run ó ní kó tó bá páyà ọlọ́run ó máa lágbèga iṣẹ́ rẹ ọ máa lójútùú ṣùgbọ́n tó páyà ọlọ́run nídìí iṣẹ́ rẹ gbogbo ẹ̀ dàrú ọ máa wá wá tí ọ̀sán ọ̀nà káàkiri àwọn tó máa wá jẹ ó tó máa wá tó fi pọ̀ yọ máa bi gbọ̀ lú pọ̀ yọ máa fi pọ̀ gbogbo ẹ̀ gbogbo wọn wá dàrú sí i àti ẹni tó ṣe wípé ọjẹ àwọn lówó àwọn sì tún fún un wípé kó tó mi owó tó bá wá kò níbi san gbèsè tọ́jú jẹ́ o yóò tún wá mọ lọ ilé olóògùn yóò tún wá lọ lè fi sóògùn fáwọn àti wọn òun yẹ lówó káwọn lè béèrè mọ jàmá ẹ dákun tani ń ṣe rẹ ń ṣe rẹ jàmá ìfi pọ̀ lu gbọ̀ náà ni wọ́n tó bá ti páyà ọlọ́run tó bá ti ẹ̀jẹ̀ sí ló fi jẹ́ súnmọ́ lọ́wọ́ máa bẹ ọlọ́run ọlọ́run ó bọ̀ jẹ́ nǹkan gaa an ọlọ́run fúnra ẹ̀ ní òfin sẹ́mi wọn yí pé ẹ̀ ti yọ̀ǹda ẹ̀ fún ṣùgbọ́n wọ́n tó yẹ sí pé kò sí payá ọlọ́run ntí èso ọmọ ẹ̀sìn rẹ̀ ní gidi bá àtọ̀ jẹ́ ló máa gidi bá àtọ̀ ní nǹkan àtọ̀ náà wà á ní ọ gẹ́gẹ́ bíi pé ní à ìgbéraga ń gbogbo ẹni tó tálíkà tó ní ìgbéraga bá àdékọ́lá gan máa bí tálíkà ni ọ o tún wá ní o ò o tún ya o tún ya akọ inú máa bí ọlọ́run tí ló yàn látara eléyìí ọlọ́run gbogbo ẹni tí wọ́n ti ń wọn ọlọ́run ọ̀nà àbáyọ máa wà fún lórí gbogbo ti ayé o kódà òun sì máa ràn án ti rò lè wá sì ní ọwọ́ abá ń bẹ̀ ọlọ́run gbogbo ẹni wọ́n ti gbára lọ́lọ́run tó bá ti gbára lóhùn ọlọ́run òun ọ̀ máa tó o torí pé lórí gbogbo tí ń jẹ́ àlámàrí pátá gbogbo ẹ̀ lòun ọlọ́run ọba lòun borí gbogbo ẹ̀ òun ọlọ́run sì ní gbogbo nǹkan pátá òun kò dí wọn sí gbogbo ẹ̀ ní òdí wọn ti wà lórí gbogbo nǹkan kọ̀ọ̀kan ìyẹn ò túmọ̀ sí wípé ẹni tí wọ́n rí díẹ̀díẹ̀ tí wọ́n á kọ́pọ̀ tí ọba sì rí kọ́pọ̀ kò pé kò lè rí kọ́pọ̀ lọ́la o bí ọba tí ìdílé ni ó lè rí lọ́la bákan náà ọlọ́wọ́ bá alẹ́ tí ọlá tó ń sọ fún wa fún gbogbo ẹni tó bá tó ń páyò wọn ọlọ́run alámàrí rẹ̀ yóò máa já sí rọrùn wọ́n máa ṣe alámàrí rẹ̀ lọ́nà tí wọ́n máa gbẹ̀gẹ́ sí rọrùn fún un ọlọ́run nítorí pé lẹ́yìn tó ń sọ yìí o òun sọ kalẹ̀ bẹ́ẹ̀ náà alukùránì òun fi yé yí bẹ́ẹ̀ o gbogbo ẹni bá ti ń páyò wọn ọlọ́run àwọn àṣìṣe rẹ̀ wọ́n máa ṣàhádànú rẹ̀ fún un yóò sì tún máa gba láàdá ńláńlá lórí wípé kíni lórí wípé ọ̀páyàwó ọlọ́run ẹ̀san ńláńlá ọ̀mà jẹ́ tó ń tọ̀ jàmá ṣebí bẹ́ẹ̀ ọlọ́run yìí ni ọ̀fẹ́ jẹ́ nǹkan kan lójú àwọn èèyàn má lè ní kódà tí wọ́n bá rẹ́ni tí ń páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run tí ń tẹ̀ láti ọlọ́run àwọn èèyàn tó máa fi ṣe yẹ̀yẹ́ èyí tí bẹ̀rù ọlọ́run rẹ̀ náà bá wá dúró déédéé ẹ̀rú ọmọ wa tún bá àwọn náà pé láwùjọ tá a wà nìyẹn o olùbẹ̀rù ọlọ́run ẹ̀rọ sì fún máa bá pé sẹ́mi kì í ṣe ti báyìí torí pé àwọn èèyàn ò rí gẹ́gẹ́ bí dìndìnrìn àwọn èèyàn ò rí bí aláṣejù kò sí ojú táwọn èèyàn níbi gbogbo ògbà nínú bá gbogbo ìbánisọ̀rọ̀ wa pè ní gbogbo wa náà ní báwì ọlọ́run ẹja lọ mọ̀ yìí pé ọba wa ọba a máa gbára lé ní o kásì lọ ọmọ yìí pé ìgbára ọba yìí ipò tó tóbi lọ́wà kódà ipa tó pọ̀ náà ní ìgbára lé ọlọ́run wa. nínú nǹkan tó tóbi jù nínú dáadáa gbọ̀n àgbàgbọ́ sì lọ́wà ó jẹ́ sí wípé èyí ọ̀jẹ̀ ni tó gbára lé ọlọ́run kódà nù sẹ́ tó lóore jù nínú àwọn iṣẹ́ ìjọsìn tí ẹ̀ máa fi súnmọ́ ọlọ́run òun náà ni ìgbára lé ọlọ́run ọba wà ipò rẹ̀ ga nínú ipò pé ẹ̀mọ́ ọlọ́run lọ́kan ká lọ́ọ́ máa gbogbo àlámàrí pátá téèyàn lè máa lé káàkiri tí ó sì máa ní ìlàkà gbọ́dọ̀ ọlọ́run lòun ti fẹ́ kóhun orí kò lè wáyé o àyàfi kí yàn gbára lé ọlọ́run bá wọn. ọ gbára lé ọlọ́run ní gbogbo tó ní ìlàkà lọ́dọ̀ ọlọ́run ló fi lè dúró dè é ní nǹkan ló ti fi lè tẹ̀ ọ́ lọ́wọ́. ọmọ wa wáyé ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba náà àbá wa ibùdó tẹ̀míìn kọ́nà bá wa yẹnu tí wọn. wọ́n lẹ̀ rí sáńpẹ̀ ní gbára lé ọlọ́run òun náà ní ìní òdodo láti gbé gbogbo ọkàn wa lé ọlọ́run ọba ọba pàtàkì yìí látara pé à ń fẹ́ nǹkan àǹfààní kan á gbára lé ọlọ́run lórí eléyìí pé à ń fẹ́ nǹkan àǹfààní kan bákan náà á gbé ara lé ọlọ́run níbi wípé àfẹ́ká burúkú ó ṣe wá jẹ̀mọ́ tàbá gbọ́ eléyìí máa pẹ̀lú pé a sì máa ṣe àwọn tó tọ́ àti tó yẹ ẹni tó lóun gbára lé ọlọ́run kìí ṣe tó náà wá jí láàárọ̀ tí ó sùn kalẹ̀ ńlé o wọ́n wá fẹ́ lọ bí sẹ́ni ó ní ààyè máa wá ní olùgbára lé ọlọ́run làwà eléyìí ọ̀gbára lé ọlọ́run ẹni tó gbára lé ọlọ́run òun ló jí jáde tọ́ba ti sin ọlọ́run ọba rẹ̀ tán olóòjì jáde yọgbà ẹnu sẹ́kàn lọ bó ti jẹ́ pé lé rẹ̀ náà ní ti ń ṣiṣẹ́ ti ń ni òun náà yóò kan gẹ́gẹ́ bí ntí ọmọ wà tá a lè máa pè ní okùnfà kan tóun náà mú lọ́wọ́ eléyìí tó jẹ́ okùnfà yìí gbọ́dọ̀ jẹ́ ìtọ́lọ́wọ́ bá àbáwa Muhammad sọọlẹ alimunji kọlọ bá wa sànù wa àwọn náà tún jẹ yẹ pé pàápàá a lè ni kí ọkàn wa ká gbé ilé ọba tó dá wa pẹ̀lú báwa náà ó sì ní àwọn màmàdájú eléyìí tó pé pé ọba yìí òun ló máa ń ṣe jíjẹ òun ló máa ń ran ara ti ń ìgbára èyàn gbà pọ́láhùn yìí ni máa ń ṣe gbogbo jíjẹ múmu láyé òun ní jẹ́ kí èèyàn lówó lọ́wọ́ òun ní ti jẹ́ kí nǹkan rọ̀ǹsọ̀ mi fún yàn ọlọ́wọ́n ọba yìí náà á gbà yí pé òun náà lọ́ba tó dá wa bákan náà á sì gbà yí pé ọlọ́wọ́n yìí látara ìgbára lọ́lọ́run á gbà kèésù ògùn ẹ̀mí gúngùn tó ń wá kí séyìí tí wọ́n tún sọ fún ọtá gan tí wọ́n tún kọ́ sí dààmú ẹ̀rí ẹlòmíì wọ́n sọ fún pé ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń gbẹ́kúdè ni àyèmáyé gbẹ́kúdè àyèmáyé gbé tó ti gbé ni jù sínú kòtò àyèmáyé gbé tó ti gbé ni jù sínú kú ẹgbẹ́ náà wọ́n sì pè é torí ìdí eléyìí ẹni tó gbára lé ọlọ́run yóò gbà pọ́lọ́run ní jẹ́ kéèyàn ọmọ abẹ yóò sì gbà pọ́lọ́run ló lè pààyàn ọlọ́run ló lè pààyàn ẹ̀dá kan lè lérò bẹ́ẹ̀ pé ó ti wù ú kó wọ́n pa lágbájá yóò sì ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ bá kárara pé òun ṣe náà ti pa lásìkò gbà náà ó tọ̀ wọ́n gba sàtífíkẹ́tì orí ibú látara tiẹ̀ tiẹ̀. yọ fẹ́ gba sàtífíkẹ́ ọ fẹ́ gba sàtífíkẹ́tì orí ibú ni kéésò ń ọlọ́run ní pààyàn ṣùgbọ́n tó wá fẹ́ gba sàtífíkẹ́tì orí ibú yóò wá dóńdó òun lòún pa yálà yọ lọ lè wá gbára kágbára òkùnkùn kan ní kódà ó lè jẹ́ ìbọn ní ó máa ní kò sí nǹkan tí ó lè jẹ́ sábàbí aburú orí ikú lòun sì jẹun kọ́ lọ́nkọ́ mọ́sà máa là wá mẹ́ ẹ̀ tó gbára lé ọlọ́run yóò gbà yí pé kọ̀sọ́ lọ́wọ́ ọba mi kò sẹ́nìkan tóun lè máa wá káàkiri lórí gbogbo àlámàrí ìgbésí ayé o ìyẹn náà ọba àlekè ọlá ń sọ fáwọn mọ̀nàbìkì níjọ́ kínní àná wípé ní àwọn wọ̀nyí tí wọ́n bá sì yọnu sí ń fún wọn. àti ìpín tó jí sí ọlọ́run náà tó pín fún wọn nípa ogun ni ìtí wọn ọba máa sọ ni pé ọlọ́run ọba máa tó wa o ọlọ́run ó sì tún máa fún wa nínú àwọn ọlá rẹ̀ àtòjíṣẹ́ àkọ́dà ọ̀dọ̀ ọlọ́run làwọn àbá máa sojú kòkòrò ogun táwọn wá sí ṣùgbọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́run láó kó pé wọ́n bá ni. ẹ̀wọ̀n kan ìtumọ̀ rẹ̀ ní pé bá lọ ṣe bẹ́ẹ̀ òun ni ọba dáa fún wọn òun ni ọba lóore fún wọn eléyìí gangan ní jẹ́ ìgbáralé ìgbáralé ọlọ́run èyàn máa yọnu sí gbogbo nǹkan tọ́lọ́ ọba àlejò ọlábà ṣe fún ni gbogbo tí yẹn bá sì ń wá náà ọ̀dọ̀ ọlọ́run lèyàn máa wá sí èyàn ò ní wá sí bòmíì ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ẹjá lọ́ọ́ mọ̀ yìí pé ìṣe gbà míì ó yẹ gbogbo àwọn àlámẹ̀rí téèyàn ń fọkàn sùn téèyàn sì yí kóhùn gbára lọ́rùn lórí ẹ̀ kótó yí pé gbogbo ẹ̀ náà lè tẹ̀lé lọ́wọ́ ńgbà míì àbí tó ń fẹ́ yẹn káwọn kan tẹ̀ ọ lọ́wọ́ tó bá tẹ̀ ọ lọ́wọ́ dúpẹ́ bọ́lọ́run lórí ẹ̀ ni o tìmọ̀ páyà pé nǹkan kan lẹ́yìn rẹ̀ ọlọ́run náà ni ó tún máa bẹ̀rù lórí ẹ̀ nígbà tí wọ́n bá ti darí gbogbo àwọn àlámàrí rẹ sọ́dọ̀ ọlọ́wọ́ bá tàn sọ yìí tó gbára lé lọ́wọ́ bá náà ó tún wá lè ṣeéṣe gbà míì náà kọjá pé nǹkan tí wọ́n tún lérò gan kò tó bọ́ sí ọlọ́wọ́ bá yìí náà ni ó gbára lé torí pé ọlọ́wọ́ bá tó tó bẹ́ẹ̀ ó yé wọn ni òye tó bá ti wá ṣe léyìí yálà tó lérò bọ́ sí ni àbí kò bọ́ sí ni ọlọ́wọ́ bá yìí ó máa ràn ọ́ lọ́wọ́ o. yóò sì máa kún ọ lọ́wọ́ lórí gbogbo àwọn ṣe rẹ ọlọ́run ní gbogbo ẹni tí wọ́n ń gbára lé ọlọ́run ọlọ́run yóò tó torí pé tá à ń sọ yìí òun náà lọ́ba tó ṣe kí ni òun ló borí lórí gbogbo nǹkan pátá ó sì fòdì wọn sí gbogbo nǹkan ọlọ́run wa pé kápá agbára lé ọlọ́run túmọ̀ sí pé káwa náà ní àwọn ìdí pàtàkì kátà mú o. àwọn ìdí pàtàkì táwọn ń pa á mú lọ́wọ́ yìí náà kálọ̀ ọmọ wípé bọ́lọ̀ ti gbé e kalẹ̀ náà ni ṣùgbọ́n ìdí ọ̀jẹ́ òdodo nínú ń ta mú lọ́wọ́ náà nínú àwọn ìdí pàtàkì yìí yóò máa wà lábẹ́ pé a máa pe ọlọ́run ọba òun ní máa òun ní máa ṣe kíni òun ní máa ṣe ń téèyàn fẹ́ fún ni o òun lọ́ba tó lè jẹ́ káǹfà nípa ọ̀tẹ̀ni lọ́wọ́ òun náà ló sì lè má jẹ́ lọ́wọ́ o látara eléyìí ntí ń jẹ́ ìgbáralé yóò máa jẹ́ àmúyọrí nínú ìgbésí ayé ẹni. aqulu qawli hadha astaghfirullah li wa lakum. الحمد لله الذي أمر بتواكله ووعد الكفاء لمن يثق به والصلاة والسلام على غير من توكل على الله وعلى آله وأصحابه ونحن أجمعين وبعد فيا عباد الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان النبي صلى الله عليه وسلم أخبر المتواكلين على الله وما ذلك فقد اتخذ الأسباب العديدة المباح في مواقف كثيرة ليبين لأمته أن اتخاذ الأسباب لا ينافي كمال التواكل عن سائب بن يزيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ظهر بين الذراعين يوم الحوت يوم الحوت أخرجه الإمام أحمد وعن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو أنكم كنتم توكلون على الله أقوى توكله لرزقتم كما يرزق الطير تغدو خزاما وتروه بطانا أخرجه الترمذي وعن ابن عباس رضي الله عنهما قال كان أهل اليمن يحجون ولا يتزودون ويقولون نحن المتوكلون فإذا قدموا مكة سألوا الناس فأنزل الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى أخرجه البخاري عباد الله فاعلموا أن اتخاذ الأسباب لا يتم إلا بما يوافق الشريعة وأن لا يكون تكليفا بما لا تطيقه قال تعالى المريم عليه الصلاة والسلام حينما أخذته المقاد وأزي إليك بجزء نقلا تساقط عليك رطبا جنيا ọpẹ́ fún Ọlọ́run Ọlọ́run ọba o ọba tó pàṣẹ wípé ká gbára lé òun Ọlọ́run bó ti wá pa wá láti ẹ̀kọ́ òun ká gbára lé ó tún bá wa ṣàdéhùn náà ó ṣàdéhùn wípé gbogbo ẹni tó bá gbára lé òun Ọlọ́run òun Ọlọ́run ọbó tó ẹni tó bá gbára lé òun Ọlọ́run òun Ọlọ́run ọbó tó àdéhùn Ọlọ́run ni tẹ́tẹ̀mí ni tọ́ ọ bá tẹ̀tẹ̀mí ọlọ́run mi ọlọ́run ló ṣe tiẹ̀ ìka ìgbé ọlọ́run kọ́ máa bá ẹni tó lóore jù náà tó gbára lé ọlọ́run òun náà lànà ìwà Muhammad sallallahu alaihi wasallam kíkẹ́ náà máa bá àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ ẹ̀yẹ́rú sìn ọlọ́run anábì máa ti tó ní àríkọ́ ti dáadáa fún wa ní gbogbo ń tẹ́yìn bá fẹ́ máa gbé nínú ìgbésẹ̀ ayé ẹ̀ nínú ìgbésẹ̀ anábì ti tó gẹ́gẹ́ bí dígí tọ́lọ́ ń gbé kalẹ̀ táwọn máa wò gbogbo ńtọ́ ọkọ ṣe láyé pátá pápá jùlọ tó ní oúnjẹ papọ̀ máa lámàrí ọ̀rọ̀ ẹ̀sìn ntọ́lọ̀ nítorí ẹ̀ gbé wá náà nìyẹn kó lè máa jẹ́ sáǹpù táwọn o tọba fẹ́ sẹ̀sìn o tọba kọ́ jẹ́ tẹ́wọ́gbà o ẹni mo gbé kalẹ̀ gẹ́gẹ́ bí jígí nìyẹn torí tí mo fi ní kọ́ wáyé náà nìyẹn kó o fi lè mọ̀ bó ti sẹ̀sẹ̀ rẹ náà mo fi ní ká ànábì wáyé. ànábì táwa wí yìí òun lẹni tó tó ẹni tó yẹ pé ó tóbi jù ní ìgbáralé ọlọ́run tòun tí wọ́n ti wá jẹ́ pé òun lọ gbáralé ọlọ́run ọba jù ànábì náà máa ń ṣe àwọn nǹkan tá a mọ̀ sí okùnfà tọ́wọ́ yẹn lè fi tẹ̀ nǹkan àti okùnfà téèyàn lè fi dáàbò bò rẹ̀ èyàn wá sọ pé òun gbáralé ọlọ́run ẹ̀rí kẹ́nìkan máa lọ níbẹ̀ kọ́ wá fẹ́ já náà wọ́n mẹ́tò kọ́ ah, wọ́n náà dáadáa ah, ah, ó pẹ́ àà sẹ́yìn ọ̀gbára lé ọlọ́run ni àà ìsọkúsọ lẹ́nu yẹn ń sọ yẹn ìsọkúsọ òun lẹ́nu yẹn sọ ara ìgbára lé ọlọ́run kéèyàn sì mú tá ní asbab ìyẹn ní àwọn okùnfà táàbì mọ̀ pé ìgbára lé ọlọ́run wa náà àwa náà ti sẹ́tọ̀ oníwọ̀n náà bá ń kọjá lọ lójú títì wọn náà gbọ́dọ̀ ṣọ́ra. ọlọ́gbára lé ọlọ́run ọlọ́mọ ògógóró ti kán ọbọ̀ sí ti sí àárín ọ̀hún lọ wọ́n ní bàbá mọ́tò wọ́n ti wọ mọ́tò yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ à sẹ́yìn ọlọ́run ni rárá ìsọkúsọ sọ yẹn gbára lé ọlọ́run wọn náà ti pẹ̀lẹ́ lójú ọ̀nà náà ni ní kú wa ní bí mọ́tò bá ń bọ̀ ọba déèkì ńgbà náà O ní ọba déèkì lọ́wọ́ ọkọ náà O ní ọba déèkì níbi tó ti rí ó sì ní máa gbábi tí ò yẹ kó gbà eléyìí ní túmọ̀ wípé èèyàn gbára lé ọlọ́run o àdébì tó wá jẹ́ kóun lọ gbára lé ọlọ́run jù á máa rí nínú ìtàn ẹ̀ á sì máa rí gbogbo àwọn ibi tó ti yẹ kéèyàn ó mú àwọn ìdí pàtàkì tó tẹ́ yẹ kéèyàn ó mú lọ́wọ́ yìí náà mú lọ́wọ́ o láwọn àyè tó pọ̀ nítorí ẹ̀ka ànábì náà ó ṣe eléyìí òun láti lè ṣàlàyé fún àwa ìjọ fún àwọn àdúgbò rẹ̀ wípé èèyàn náà máa ń ní àwọn okùnfà àwọn ìdí pàtàkì níbi nǹkan èèyàn náà máa ní lọ́wọ́ ni o. àdébùwà Muhammad sallallahu alaihi wasallam níbi àdìsá bá wa Sa'id ibn Yazid ni wọ́n gbà wá ó yẹ wá bẹ̀ yí pé kéèyàn ó ní okùnfà lọ́wọ́ kò túmọ̀ sí pé èèyàn torí ẹ̀ lóbi ni máa pé ọlọ́wọ́n bá òjò lè ọlá àpò oríjà kulẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́tọ́ ọlọ́gbára lé ọlọ́run tí wọn náà ní àsìbáàbù kankan tí tó ń lérò wọn bá bọ́ sí ọ̀sọ̀ kó oríjà kulẹ̀ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ìjákulẹ̀ kankan ìwọ lọ jẹ́ ìjákulẹ̀ ara rẹ̀ ọmọ tó lọ́wọ́ ṣe ọmọ tó ṣe exam wáyé kìíní bọ̀ yìí èyí lẹ́sìn kò ní lọ èyí kò ní fóònù ní gbogbo ìgbà títẹ̀ sáá tọ́lájẹ̀ tó wá jẹ́ pé lórí fóònù ọ̀hún náà ní tí ó wúlò fún lọ́nà ìgbàmù náà ní bá tó ń tẹ̀ ní àásọ pé àwọn sọ púpọ̀ tó dáa kìí ṣe tí ó wúlò fún bí ẹ̀gbàmù ní ọmọ tẹ̀ bí kọ́ máa rí àwọn kọ́mẹ́dì burúkú kan tí ọmọ rẹ̀ níwò mẹ́ àbí kọ́ máa rí orin gbọ́kùgbọ́ tí ọmọ gbọ́ mẹ́ àbí kó sì máa rí àwọn fíìmù òkúwò tí ọmọ sọ ìhòòhò kí ó àti àwọn ijókíjó burúkú tí ń bẹ́ńbẹ́ àwọn tí ọmọ àríwò lélẹ̀ yìí àbíkọ́ máa ọlọ́rẹ̀ kan tí wọ́n jọ máa ṣáàtì tí wọ́n jọ máa para wọn lẹ́rìn ó sì ní ọbẹ̀ ti wáyé wọ́n á lè ṣe àtẹ́yọ̀ gbára lé ọlọ́run tẹ́wà ti gbára lé ọlọ́run ọlọ́run ọba àlejò ọlá kò ní jáyà ní tàmá bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ìwọ ló mú àwọn nǹkan àmọ̀ sí àtìbáàbù lọ́wọ́ ni àdìsí sàlàyé ẹ̀mú àná àdìsí àbáwá yẹ̀sídìí fún àbáwá sáà ìbónú yẹ̀sídìí gbà wá wọ́n lá ànábì ànábì fúnra ẹ̀ bá ànábì bá ń lọ sójú ogun pápá jùlọ lójú ogun wood àbáwọ̀ ẹ̀sìdù yìí ni àwọn rí ànábì pàtà ànábì ó jáde sáwọn àwọn sì rí wípé aṣọ ogun bíi kéèyàn wọ bíi aṣọ ibi irin kéèyàn wá wọ̀ síbi apá tó yẹ pé ní wọ́n bá fẹ́ sáàyàn ní ìdà tó o bá na ibẹ̀ sí ìdà ọkàn dún gbọ́n lásán yóò padà ni.

ṣùgbọ́n táwọn tá ọ gbọ́dọ̀ wà lórí ọba àlejò ọláyọ́nú sí a gbọ́dọ̀ ṣàlàyé bẹ́ẹ̀ ń kó yé o torí pé bí táwọn ẹlòmínú tó lọ sá sí nìyẹn wọ́n ní ẹ̀yẹ ọmọ gẹ́gẹ́ ní àdébí sọ ọ̀hún ni tí ń ogun bẹ́ẹ̀ ni a fisika ṣùgbọ́n lọ lè wá pààrọ̀ tó ń kí èyí sọ o tó wá ní à bí

òdì ó ń dè kábàdì tó olóòbí ń túbọ̀ ara rẹ̀ yí pé ńdọ́tọ̀ wá ti pàdé ẹni títí tiẹ̀ ju tiẹ̀ lọ màá yí pé tiẹ̀ bàjẹ́ ńjọ́ náà nánu pinnu ṣùgbọ́n ẹni gbogbo wa ó gbára lé òun lẹni tí ọ̀sá gbára ká tó ju agbára lọ òun náà ọlọ́run ọba gbogbo àwọn nǹkan táwọn àfi jẹ́ táàbí mú okùnfà eléyìí tí ọlọ́run òun gan fẹ́ tí ò ní ní bùkátà sí pé tí ò ní sínú pẹ́lú kó kó wọn bà jẹ́ àwọn eléyìí nìkan tá a máa fi ṣe kéde o tá a máa fi gbé ara lé ọlọ́run tá sì máa mú ẹgẹ́ bí okùnfà àbáwa Umar bin Khattab kọ́nà bá ẹnu sí wọn àwọn náà ń sàlàyé fún wa níbi ọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam tá anẹ́bí sọ anẹ́bí ní dájúdájú ẹ̀yin èèyàn tó bá yẹ pé lódodo lẹ gbára lé ọlọ́run bó ti yẹ ká gbára lé ni ah. ọlọ́wọ́n ọba máa ń ṣe ìgẹ́ ẹ̀mú yín fún yín gẹ́gẹ́ bó ti máa ń se ìgẹ́ ẹ̀mú fún ẹyẹ ẹyẹ ó jí láàárọ̀ lẹ́ni tẹ́bi ń pa ṣùgbọ́n gbà tí ó fi dalẹ́ ẹyẹ yò àdìsí sallallahu alayhi wa níbi àdìsí yìí àwọn yẹ wà ń bẹ̀ àkọ́kọ́ nú káwo ń taa ẹbí bẹ̀rẹ̀ pé láó ìyẹn ni pé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín tọ́ba lọ rí bẹ́ẹ̀ ni wípé ìgbáralé tẹ́yẹ gbáralé ọlọ́run bá ń bẹ lára yín kí ni ìgbáralé pàápàá tẹ́yẹ bí gbáralé ọlọ́run olùpẹ́ ẹyẹ ní ẹyẹ ọ̀sẹ̀sẹ̀ máa gbarale míì káàkiri tójú náà lọ gbáralé lọ ìgbáralé rẹ̀ ọkàn ọ̀dọ̀ ọlọ́run ni gbọ́bẹ́yà ẹnìkan ni alágàtà láàrin wọn àtọ́lọ́hún dàrẹ́tì ni èyí ò làkọ́kọ́ pé ìgbáralé tó tó tó múnádóko tó jinlẹ̀ ọ wà lára ẹyẹ èyí ò lànà ìgbàgbọ́ tí wọn náà bá ní ìtòhùn sọ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yìn ọlọ́ọ̀bá wọn ṣẹlẹ̀ pẹ̀lú wọn náà ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹyẹ tá a sọ tá a lágbára lé ọlọ́run kèé máa ṣe pé ẹyẹ ọmọ sùn lórí yọ́wà ló ń yóò fò nira láàárọ̀ yóò jáde nínú tẹ̀ òun náà jí láàárọ̀ ògbé dáánu lẹ́nu ọ̀nà ọlọ́tọ́wọ́ ẹ̀nù mẹ́dì ọwọ́ alẹ́ lọ́lọ́ ni àbí tó náà ti ẹ̀tún pé àlọ́ ẹ lọ́bí sẹ́ni àwọn agbára lọ́lọ́run ni ọ̀ gbára lé ọlọ́run o kámọ́sì wá gbọ́ o àtọ́ yí pé ẹni tó yẹ pé iṣẹ́ tiẹ̀ báyà mọ́sálásí náà ni bí ẹni tí ń kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ní mọ́sálásí iṣẹ́ kan lòun náà ń ṣe o iṣẹ́ kan lòun náà ń ṣe o ẹni tóun náà ń kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ní mọ́sálásí iṣẹ́ kan lòun náà ń ṣe o ṣùgbọ́n tó yẹ pé nínú mọ́sálásí yóò gbé tẹ̀ síbẹ̀ náà ni yóò mọ̀ wá ṣe nábìlà àbí ọmọ ká Kùránì bẹ́ẹ̀ wọ́n wà ní ẹsẹ̀ lọ́bíṣẹ́ ní Ọlọ́run làwọn agbára lé tí ó sì sí investment kankan tó nílẹ̀ táàpù bẹ́ẹ̀ ó ti tàwọn èèyàn síbẹ̀ kò sí mu investment yẹn náà làdúrà ti ń ṣe wọ́n béèrè pé sẹ́ kílẹ̀ ń ṣe iṣẹ́ àdúrà ẹ̀rí ọkùnrin kan jọ àwọn ẹnìkan wọ́n mú níbi iṣẹ́ ọwọ́ rẹ̀. òun náà fúnra rẹ̀ ni wọ́n ń sọ wá nígbà tóun dọ́dọ̀ àwọn ọlọ́pàá ń bèèrè lọ́wọ́ pé kí láìdí káàdì òun ní wọ́n ti ń ṣiṣẹ́ òun ní kọ́mpìnì ọlọ́run jàmá ni gbogbo eléyìn irọ́ ni ni ni sọ o ọlọ́run ọba jama ẹ wo àlàyé tá ànábì ṣe fún wa níbi ẹyẹ ẹyẹ ó jí yóò gbà bí lọ òun ó kiri lọ gbàdé òbí dìrọ̀lẹ́ ntí o tí ó mu ọlọ́wọ́ ti dé kọ́dà tó mi nàbà tó ń bọ̀ wálé yóò tún fẹnu gbé nǹkan lọ́wọ́ fún ọmọ rẹ̀ tó bá lórí ìtẹ́ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n náà jí tó ti lọ́hùn tọ́ bọ́ta tó ọkọ̀ ń wọ́n lórí tó mú wálé báwọn ìyàwó wọ́n lórí tó mú wálé báwọn ọmọ wọ́n lórí tó mú wálé báwọn ẹbí báwọn ẹbí rẹ̀ tó ti ti ń bẹ níkàpá ìtọ́jú rẹ̀ látara eléyìí eléyìí ni tó tọ́ yẹ àbá Abdullahi àwọn náà méje látara bí àbáwa abdullahi ibn abbas wọ́n ní àwọn aráàlú yemen àwọn yemen tí wọ́n gbajúmọ̀ tó ń bẹ̀lẹ̀ níyàn náà ni wọ́n lọ láwọn àsìkò kan wọ́n wà kọrí sí mẹ́kà ẹ̀rí wọ́n kọrí sí mẹ́kà tí wọ́n bá wá dé mẹ́kà wọ́n làwọn lọ sí mẹ́kà táwọn gbọ́gbọ́n bá dé mẹ́kà kò ní sówó kò ní sóúnjẹ wọ́n kà máa lọ bẹ́ẹ̀ léyìí tó yẹ kó báwọn ẹlòmíràn ti máa ṣe nù lónìí tí bá lọ sí mọ́kà wọn ò ní mú kankan lọ́wọ́ àwọn tí wọ́n wá jọ ń lọ àwọn ni wọ́n máa retí pé àwọn máa tẹ̀lé jẹ kèésì ṣe pé kọ́dà ẹlòmíì ní lọ́wọ́ ẹlòmíì ní lọ́wọ́ àpẹ́ntọ́ bá bá a ní ògìgì pé kò ní àmẹ́ni òmíì ní lọ́wọ́ àníyàn rẹ̀ náà ní wípé tóun bá ti dọ̀hùn wọ́n máa lọ tọrọ ẹ̀rí wọ́n máa lọ tọrọ nǹkan ìwélé ọ̀gbọ́dọ̀ já àníyànyàn ní yóò gbé lọ torí pé kíni ìgbáralé ọlọ́run yẹn náà máa ní àsìbáàbù lọ́wọ́ ni àwọn náà lu yemen wọ́n a máa lọ sí mọ́ta ńgbà náà wọ́n wà láwọn gbáralé ọlọ́run ẹ̀rí nǹkan tí wọ́n wù ní wípé àwa tẹ́ ìwà ọlọ́run làwọn gbáralé tí wọ́n wá dé ìlú mọ́ta àwọn ọmọ wa tọrọ lọ́wọ́ àwọn èèyàn ọlọ́ọ̀bá àlekọ́ lápòrò ojú sí àbá àbílá ìbúná àbá ti torí wọn ọlọ́ọ̀bá àlekọ́ láfi sọ ayà kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ̀yin náà di nǹkan tẹ́ lò ẹ̀dì lọ́wọ́ àsìbáàbù yẹn ẹ̀yin náà di nǹkan tẹ́ jẹ lọ́wọ́ ẹ mú owó tẹ́ ná lọ́wọ́ eléyìí ni ó túmọ̀ sí pé kíni eléyìí ni ó túmọ̀ sí wípé èèyàn gbé ara lé ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ bàtọ́lọ́ náà sọ mẹ́ ọlọ́run ní nínú pèsè pèsè náà

kìí sọ́nà ti bẹ̀rẹ̀ ọlọ́run nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́ni tó náà tó náà lọ léwọ́ wa kú wa lọ́nà tó lọ́wọ́ ọ̀fẹ́ làwọn bá fi sọ fún wa yìí pé ẹ lọ́ mọ̀ yìí pé àwọn nǹkan tá a sọ yìí àkàrọ̀ tá a sọ yìí kò lè wáyé o kò lè ṣẹlẹ̀ o àyàfi kọ́ jẹ́ ntọ́ bá sẹ̀rí àwòfin ọlọ́run mu kò tó wá gbọdọ̀ jẹ́ nǹkan tó gbé kọ́ra rẹ lọ́rùn tágbára rẹ ò ẹ̀rí kò gbọdọ̀ jẹ́ nǹkan tó lọ lè gbégbé kúgbé kọ́ra rẹ lọ́rùn níbi ìgbékùgbé tẹ́lẹ̀mí ti kẹ́kọ̀ọ́ rẹ̀ lórun lé lédi pé ah, àwọn náà ní àsìbáàbù lọ́wọ́ ni ẹlòmíì lọ́ọ́ lè wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ó ti wá kó rẹ̀ sí yọnu ó ti ní ìyègbà tí ó ní ìdí kó fi ẹ̀gẹ̀ èèyàn lẹ̀ ó ti ní ìyègbà tí sùn ó béèrè àwọn nǹkan tágbára rẹ̀ ní kálọ́wẹ̀ abẹ́ẹ̀dìka abẹ́lòmínà tó lóun wá báàbù ní lórí kó wọlé rọ́nà gẹ́ tọ́wá ní kò sí dókítà ní owó gbọ́múlé láńtà lòun fẹ́ lọ báyìí owó gbọ́mílé láńtà gbogbo àná mà àwọn owó má sùn lé má ẹgbẹ́ tó bá ti gbà á kò síbọ̀ kàbalẹ̀ fún má ìdààmú dé àwọn náà wà bá bèèrè lọ́yẹ̀ pé èdè tọ́lá tí àwọn náà ní káwà náà orí táwà náà mọ̀bí pàwọ́ dà ní kò gbọ́dọ̀ jẹ́ ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ o tóró ti gbé ń tágbára yóò ní kákọ́ rẹ̀ lọ́rùn rẹ̀ ìyẹn lọ́wọ́ bá àlekọ́lá ló fi ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa báyà náà ìyá mariam àbí ìyá wa mariam ti gbogbo àmọ̀ sí ìyá jésù ìyá náà ṣé gbogbo àwọn àlágbọ́n náà lùkùrá ní pẹ́ngbà tí àsìkò òbí máa dé ìgbà tásìkò òbí máa dé ọlọ́run sọ fún pé yá ìrẹ́ mariam máa lọ sí ìdí igi ìdí igi bùtẹ́ làbínú yẹn ìdí igi làbínú yẹn máa lọ bẹ̀ tọ́ ọba ti débẹ̀

ẹ̀rí wọ́n ń fẹ́ kóhun náà máa rí gẹ́gẹ́ bí exercise kọ̀ọ̀kan ṣe ara ti mú náà nìyẹn gbogbo tí ń jẹ́ sáyẹ́nsì náà Al-Kùránì ti mú àníṣe wọ́n náà máa ṣe exercise kété kọ́ wá sùn kalẹ̀ kọ́ wá bóyún wọ rárá máa ṣe bí exercise yìí máa jẹ́ kí nǹkan yẹn rọrùn àkọ́kọ́ nìyẹn ẹ wá wò yẹn fi ṣe àṣìbáàb ọlọ́run tó ṣe é bẹ̀ẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ àṣẹ rẹ̀ lóyún ti Mariam

okùnfà lọ́wọ́ ni àyè máa sọ̀rọ̀ yìí pé gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ ká gbogbo ẹ̀ síwájú ọlọ́run ẹ̀ẹ́ nínú àtidá àwọn kan lé ní wọ́n lè wá bá wa nítọ̀ ẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ká lọ sójú ọ̀nà tọ́lọ́run abẹ́rẹ́ ìgbà ẹ̀jẹ̀ ká lọ sójú ọ̀nà tọ́lọ́run ẹ bá wá bẹ̀rẹ̀ pé ẹ̀jẹ̀ ká lọ sójú ọ̀nà tọ́lọ́run ètò mọ̀ wáyé náà jẹ́ lójú ọ̀nà ètú àtàwọn ẹbí sọ fún wa pé kéèyàn jí làárọ̀ kó gba ẹnu sẹ́ lọ níṣẹ́ tó bẹ́ẹ̀ fi bọ́ àwọn dúkìá rẹ̀ lọ́nà aláàlú wọ́n máa kọ́ ládàálẹ̀ fún ọjà sójú ọ̀nà ọlọ́run ọ̀ntọ́ bẹ́ẹ̀ fi bọ́ àwọn fámìlì rẹ̀ tí wọ́n náà fẹ́ máa fi jẹ aláàlú ló ń wá lọ ànábì ní bó ti ṣe yẹn náà wọ́n máa kọ́ ládàálẹ̀ fún ọlọ́run kó ṣètò ọlọ́run abẹ́ẹ̀lìga kọ́dà ànábì àwọn kan wà sọ lẹ́ni ó ní ẹ pàṣẹ ti ọlọ́run náà bá yẹn bójú tó sẹ̀ pọ́sẹ̀ tó wà lẹ́nu iṣẹ́ ìjọba náà wà ní ẹ mọ́ wọ́rí ọlọ́run lọ́ba tí wọ́n bá yín fa àwọn ọ̀gá yín lẹ́bi balẹ̀ fún àdídá yín dúró lẹ́nu sẹ́ sẹ́rí ẹjẹ́ alọ́sọ́jọ́ ọ̀nà ọlọ́run ẹlòmí òfi sẹ́lẹ̀ ẹlòmí àfi sẹ́lẹ̀ lọ́sẹ̀ kan ẹlòmí àfi lóṣù kan kọ́lẹ̀ ẹlòmí àfi lóṣù mẹ́ta pàtó bá wá dé gbogbo kọ́sọ́mù ti lọ eléyìí wò ṣe ìgbáralé ọlọ́run ìgbáralé ọlọ́run ìgbáralé ọlọ́run èèyàn náà máa ní àsìbáàbù lọ́wọ́ ni o èèyàn ó ṣe tó yẹ tó yẹ kéèyàn ó ṣe téèyàn bá wá se tó yẹ kéèyàn ó ṣe ìgbà ilẹ̀ yọ̀rùn wá sọ pé tọ̀ èmi ti ṣe tó yẹ báyìí o ọlọ́run àdéhùn tí wọ́n náà ṣe fún mi òun ni mò ń retí abẹ́ ọlọ́bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run lórí ìgbáralé ọlọ́run yìí kí làwọn àǹfààní tó wà ń bẹ kí làwọn ọ̀nà kọ̀ọ̀kan tó tún so máa àmọ̀ sísàlàyé lẹ́yìn nínú àwọn tó wà wà ودمر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم افتح لنا ابواب رحمتك اللهم افتح لنا ابواب رحمتك اللهم انصر ملكنا في هذا البلد بلد اسي اللهم انصر ملكنا اللهم آديه الى الايمان اللهم آديه الى الايمان اللهم انصرنا خاصه ما يتعلق ترك التي دخلت في بلدنا هذا اللهم آمنا بأوطاننا اللهم آمنا بأوطاننا اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصرنا وانصر سلطاننا سلطان المسلمين وأسراءه ووكلاءه وجميع المسلمين اللهم اغفر لأموات المسلمين في مشارق الأرض ومغاربها اللهم وفق طلاب المسلمين التحقيق اللهم وفق طلابنا اللهم وفق طلابنا اللهم وفق طلابنا اللهم وفقنا وانصرنا على القوم الكافرين وانصرنا على أعدائك أعدائنا وأعداء المسلمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم